pray down and stuff. with the kids. Michael Jequial ọrùn wọ́n dẹ̀ sọ fún ọmọ ìlànà wípé wọ́n bá ní kó wo tẹlifíṣàn títí dago méjì òru òun la jí ẹ ní ìsìn tó tó tó tó tó ń dún bí alùpùpù tó kó sínú omi ti délẹ̀ kò já lọ fún morning devotion ó ṣàmọ̀ páwa nìkan náà máa dúró dè àwọn tó kù wọ́n á ti jí wọ́n á ti ṣe tán. ẹ wo màámi ẹ máa lọ màá bá yín jàre. ọmọ ìkó bá mi po ó dáa jọ mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ̀ẹ́ dìde o kó o tètè bọ́jú kò wá kò sá eré wá bá wa lọ́hùn ni o àwa náà máa máa dúró de mo sọ fún ẹ báyìí o. ṣé o ti gbọ́ mi. o ti gbọ́ mi sí. Ah! màá máa retí ẹ kó o tètè dìde kó o bọ́jú kó o sá eré ni o o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ kó o sáré ni o. Mm, àǹtí Michael nǹkan. ẹ ń bọ̀ ó máa bá ó lóun máa bá wa. wáyé tẹ́ ìjọ máa bọ̀ papọ̀. owó rẹ̀ díẹ̀ ni owó rẹ̀ díẹ̀ ni kó tó sùn lánàá ó tó nǹkan bíi aago bíi méjì ṣùgbọ́n mo ti sọ fún un pé kó bọ́jú kó bá wa níbi rántí ẹ wọ ẹ má bínú o ẹ wà so incoherent you're just spitting out gibberish and bad odash bẹ́ẹ̀ ni náà Eh, to me it had been nitwit or, or a numbskull. Yudaki Ajayan Okupo, you should be thinking like, ah, no, no, no, no, no, no, you understand. Ṣé màá wá àparọ́ fún ẹni? Nígbà tí ìṣepò fẹ́ nà mí. Ah, Mi nígbà tí nà yín, nǹkan tó máa nà yín wà lára yín. Clearly yes, nǹkan tó máa nà yín wà lára yín. Ọmọ tí ò roko tí ò lodò tó kàn déédéé decide pé òun fẹ́ máa sùn ní táìmù yìí. Àtúndẹ̀mọ̀ ah, pé tradition wa ni kíkà gbàdúrà láàárọ̀ tó ń wo tv tó kàn fẹ́ ó ń jẹun tó ń fún tó ń bọ òun àti màmá ẹ̀ ṣé ó yẹ kó yẹ kó tẹ̀ máa ronú pé ah, ah ìyá ń jẹ mi àti màmá mi ṣé ó yẹ kí kó máa ronú pé kó ń behave dáadáa you know ẹ wo èmi ti ṣiṣẹ́ ìkan tó sọ ọ́ ní bíbélì sọ bíbélì sọ tọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní ìsinmi ẹ̀yin ò tọ́ tẹ́ bá tọ́ dáadáa kò yẹ kẹ́yìn jókòó kó wà nbẹ kó tó kó ń bọ́jú òfò kan it's not it's not done lọ́wọ́ absurd. èmi ní í sìn àti ìyàwó mi àti ṣiṣẹ́ dáadáa òun la ṣe wà lẹ́wù tá a wà yìí kò dẹ̀ kò dẹ̀ sí kan náà tó lè ṣẹlẹ̀ sí wa. kò sí èèyàn bí èṣù àbí èṣù bí èèyàn tó lè make ẹ̀ possible ní life mi àti ìyàwó mi mọ́ great Williams family bí ká kúṣẹ̀ mọ́ ní ọjọ́ alẹ́ wa bó ta ti ṣiṣẹ́ bó bẹ́ẹ̀ ṣe ń ba lọ yìí ah, ah ah why can you be thinking pé from from fry pan to fire. Daniel ọ̀rọ̀ yìí àbí mi dẹ́ẹ̀dẹ́ mìíràn wò ìyàwó mi bá ń bọ́kọ ẹ sọ̀rọ̀ kó ṣẹ́nu pò ọ̀rọ̀ tó ń sọ yìí ti pọ̀ jù. àǹtí hannah ẹ má jẹ́ kí n tàn yín èmi gan wà highly disappointed. ah ah ah ah michael kátẹ̀ lórí michael ò pè é ipò gọ̀ ṣé bẹ́ẹ̀ àgbàlagbà wà ń bẹ̀ náà. báwo ni ṣe máa lanu máa sọ fún wa ojú òde tẹ̀yìn wípé michael wo football di two a.m. àwọn ọmọ àròbó ni ẹ máa gbọ́ tá a ti jí àwọn ọmọ yìí a ti jí wọn ní ìdájí wọ́n dẹ̀ dìde wọ́n bọ́jú wọ́n la ojú wọn wọ́n wá sísàlẹ̀ wọ́n wá ṣe morning devotion tó dọ́tí mọ̀ pé bá ṣe ń ṣe nínú ilé yìí nìyẹn ẹ wá ní Michael ó ń sun oṣù kìíní kan. Hey, darling, please, go and get him. Go and bring that. Tell him I said you should come now. All right, then. Wọ́n lọ kó kó kó kó kó àwọn mi kọ̀kọ̀. káàárọ̀ ló sọ lẹ́nu yẹn like o sọ̀rọ̀ bíi normal person kí n káàárọ̀ ìwọ njẹ́ o ló bẹ̀rẹ̀ pàlàpàlà yẹn kémi sọ pé kí àwa gbàdúrà kí wọ́n máa sọ pé òun sùn òun sùn irú rọ́bì rọ́bì fòní ẹ̀ náà bàtà oníṣẹ́ tó mọ báyẹn ń ṣiṣẹ́ owó o kàn jókòó kàn jẹun ń jẹun sórí ibi tẹ́dẹ́ look kí ló ṣe ẹ́ náà kí ló gbójúlé tí wọ́n fi lọ́ máa sùn ní tú tú lóru òun tó ń wo bọ́ọ̀lù òun wo football láwọn tó tó tó ń gbá bọ́ọ̀lù tó ń make owó wọ́n ń wò ó ń wò ó ń kúṣẹ́ sí àwọn ẹ̀ ń play ẹ̀ wọ́n ń lówó sí orí pé orí ẹ̀ ò pé rárá orí ẹ̀ you are not thinking tó ti yẹ òun ṣẹlẹ̀ DSTV tẹ́mi gbé sí ọ̀dọ̀ yín yẹn òun ló jẹ́ kí o máa lè rí nǹkan wò TV tó wà lọ́dọ̀ títí yẹn ṣé wọ́n rò pé anybody lè pọ̀ déédéé ní ilé tó bá lówó èyí tó wà lọ́dọ̀ yín ẹlòmíì ní ilé ẹ̀ the major tv tó wà ní sitting room wọn nìyẹn wọ́n rí as the biggest ni mo fẹ́ yín ní bq kẹ́ máa lò wá take liberty for license àti máa misbehave. Daniel ìyẹn náà ti tó. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé ọ̀pẹ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́sẹ̀ ẹ̀yin gangan gangan lẹ́kọ̀ọ́sẹ̀ adékúnlájà àwọn ṣọlẹ̀ ẹ tó wọ̀ lẹ́rú gangan ló lè kọ́sọ́ ẹ pé ẹ ti kọ́ dáadáa kì í ṣe fault of yours náà pé pé ẹ̀ẹ́dógún ní àjẹyìn nítorí pé wọ́n help yín kí a máa gbèbí ó yẹ kẹ́yìn náà wá ronú dáadáa kẹ́ tó rárá yín pa because gbogbo nǹkan tá à ń sọ ọ́ sí rẹ̀ ó kọ́ wájú sí yín ó kẹ́yìn sí yín ó kẹ́yìn nìkan èèrí lé ríro ètí ẹ lò rárá DSTV yẹn màá disconnect ẹ léni yìí wàá wá dìgbò tó wò. o ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan o ti bá wí ìwọ̀ntúnwọ̀nsí ní nǹkan náà tó bá wí bẹ́ẹ̀ díẹ̀ kó dẹ̀ mẹ́nu kúrò bẹ́ẹ̀ ni ẹ já ṣe ìjọsìn tá fẹ́ ṣe ká tẹ̀síwájú. bó ṣe wù mí mo ṣe lè ṣe nínú ilé mi èmi mo nílé it's my house a dẹ̀ ti decide nílé wa pé as for me and my house we will always serve the lord tí ẹ̀yin ò bá fẹ́ serve ọlọ́run ẹ máa kó gbàgbára yìí kẹ́ máa lọ sí tó pé yín ah ṣé lẹ́yìn ni tí wàá kọ́ báwo mo lè sọ i can i can talk i can shout i can knack i can do anything kò tí yẹ yín ni look ẹ̀fọ́ nínú ilé yìí anytime tí wàá ti jí láàárọ̀ kí n tó dé sálẹ̀ pé mo fẹ́ dress lọ síbi iṣẹ́ you are ready so ó mìn pé when i'm dressed tí mo ti wà ní sálẹ̀ you should be ready ṣé understand English yẹn before me ló we will now go to my workplace together wà á whether you are sitting and moping iṣẹ́ tí ọlọ́run kún wọn wá ṣe láyé nìyẹn kó kó máa wò kó máa jẹun sí ọlọ́run ọlọ́run wá gbé ẹ e sípò yẹn wà wá jókòó ní ọ́fíìsì oníṣẹ́ ọkọ but you must always go with me tó ti yẹ tí wọ́n àti mọ́tà ẹ bábìlì pẹ̀kọ́ máa jẹun látọ̀nulẹ̀ o ti stop. má kó wá kó ra bá wọn o just upbringing wọn upbringing àwọn to tó tó wà in the lord pẹ̀lú owó not this tarakal attitude of yours I don't want this tarakal attitude of yours man Just you understand ẹ lè bínú lọ ẹ lè bínú lọ bàbá gbàdúrà tí àdúrà bá mọ yín ìyá ìyá kọ̀tínú nìyẹn let's pray jàre. Hey, glory, Father. Oh, yes. Hey, glory, Father. Come on, family. Hey, glory, Holy Ghost wàhálà wà o bàbá fi ogún ọdún pilẹ̀ wè ọjọ́ wo ni ó tó bọ́ sí ìdúmọ̀tà tí ó máa jó káàkiri gan-an òní ẹjọ́ ọlá ìjẹgun ọ̀rọ̀ inú ilé ìgan tí wàá fẹ́ sùn. check me out. oh my darling. My finest. Yeah, yeah. Handsome. Mm-hmm. Husband. <laughs> what? Oh, I wish we had red carpet in all churches where everyone can see the worth of what we're wearing. Unfortunately, Nana. Too bad. What's the use of wearing something expensive when no one will notice it? Anyhow. I have an idea. Really? What is it? Do you know that we can create our own red carpet? We just wait a while and make sure everybody is seated in church. And then we gracefully march in. Here comes the Williams. Hmm. Like midway into sermon? You got it. So, no more what would we be doing? I'll play a game on my phone. Mm, what can I do? What can I? What? I will go and. What? Don't worry, just do yours. eléyìí wá ń kọ́. eléyìí fifty thousand. ṣé pẹ̀lú kìnìún rẹ̀. o ti o kò sí lè mẹ́lẹ̀ lásán ni. ó ṣe wá wọn ọjà yín wọ́n bí o. àjọ òde wa wọn ọ̀rẹ́ lẹ́yìn bẹ́ẹ̀sà. anyway mo fẹ́ bẹ̀rẹ̀ rajà mo dẹ̀ rẹ́dí láti rà náà náà ṣé mo lè san twenty five thousand. o ti o pàtó five point ilé jẹ́ regular customer ẹ̀ sọ forty eight. Hey, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look here, look here, my lady. Hello, how are you? Fine, ma. Please, please. Do not waste my time on people who do not have money and come into your shop to waste your time. Look, leave buying to us who have enough money and can afford to buy. Mm-mm, madam, don't insult me. Ẹ bá wa níbí, ẹ jẹ́ kó dá mi lóhùn tán náà. Tó bá ṣe tán pẹ̀lú mi, á dẹ̀ dẹ́yìn náà lóhùn. Mo mọ̀ pé ń da yín lọ́mọ ti sọ fún yín sà. Ó ní ọjà tẹ̀ náà is fifty grand fifty thousand naira. Now ó dẹ̀ tún wà very very lenient pẹ̀lú yín ó fẹ́ fà yín mọ́ra gẹ́gẹ́ bí customer ó ní kẹsàn forty eight thousand is that not good enough? and you every time I come here oh ever fún mi ní discount rẹ̀ not even a mere five hundred naira. regular customer làwọn náà mo ṣe fún ọ ní discount. oh oh you rather serve him that's got no money than serve people like me anyway I don't need it because I have enough money to pay for anything I buy. The Lord has blessed me and he has blessed the works of my hands. So sir, please, please don't waste our time. Ṣé rí bíbá ìtí ẹ̀ ń wò yìí? Owó ló fi ṣe ẹ wo bó ṣe kún. Owó ni tí irú yín bá nọ́jà báyìí wọ́n ti ti ṣọ́ọ̀bù yìí pa. Kò sí iná jẹnẹrétọ̀ lọ́tọ̀ náà. Èsì ń fẹ́ ẹ̀ mẹ́pọ̀ owó náà Madam, ẹ jọ ṣé mo mọ̀ yín tẹ́lẹ̀ ni da ọ̀rọ̀ lẹ̀ tó tó yìí. Please mi ò ti torí ti yín wá bíi ṣé mrs agbowórin ni sọ́ọ̀nìmí ni i don't know but òyìnbó náà ló sọ pé cut your coat according to your size i'm a civil servant for God's sake. i reject every spirit of agbowórin in my life in the mighty name of Jesus Christ. ẹ wo sá are you look here please let me preach the gospel to this innocent man that do not know the truth. hello sir hello sir ṣé dáwọn òyìnbó tẹ̀ sọ pé wọ́n ní cut your cloth according to your size yẹn irọ́ it is the life of the pit of hell it is a lie of the enemy sir because bíbélì mi ni wípé tolúwa nílẹ̀ sà àti ẹ̀kún ẹ̀ ayé àtàwọn tó tẹ̀dọ̀ nínú ẹ̀ ọlọ́run tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ bàbá yín ni ọlọ́run ọba. Hmm. then Abraham's blessings are yours then you don't have to lack anything good but because ẹ̀ sí ọlọ́run bó ṣe àti bí ó ṣe tọ́ hmm, hmm. Abraham's blessings have refused to be yours sir so please know the truth the Bible says and you shall know the truth and it will set you free let the truth of Jesus Christ set you free sir. ẹ jọ madam ṣé mi lè wá rajà tèmi lọ́la. bẹ́ẹ̀ ni rí padà ṣé tí wọ́n lọ nìyẹn sir. ah ah no mi ò tí lọ. thank you believe in God and serve Jesus as you should serve the Lord with all your might and all your strength and all your finance and you put those things down and look Michael. It is better for you to listen to the word of the Lord. Let the Holy Spirit come and possess you. If not, you will end up like this man. aya mi ṣó ń gbọ́ nǹkan tí mo ń sọ. àmọ́ gbọ́ yín dàda. à ń pé gbọ́n ni o àìpé gọ̀ ẹjọ́ òde ni jẹ́jọ́ ara ẹni ká má mọ̀ dá. nǹkan tó ṣẹlẹ̀ ní supermarket láìpẹ́ yìí hmm. kò dáa tó ó kù díẹ̀ kí á tó gbogbo wa pátápátá báyìí. àtẹ̀ntó kú àtẹ̀ntó ga àtolówó àti tálíkà hmm? àparò kan ò ga jù kan lọ níwájú Kristi kò sí ń tá a mú wáyé kò sí ń tá a mú lọ àbó gbọ́ nǹkan tí mò ń sọ. bíbélì tiẹ̀ sọ fún wa ó ní ọkàn onírẹ̀lẹ̀ ni òun ọlọ́run fẹ́ ó ní ọkàn agbéraga lòun ọlọ́run kórìíra. sórí ìwà ìbìkítà ìwà ìgbéraga ìwà àìfinipéyàn àìfihàn péyàn yẹn ìyẹn mo ní kí n wá bẹ́ẹ̀ sọ o tó o bá bínú. àǹtí ẹ ṣe mo dúpẹ́ gan lọ́wọ́ yín ó hmm. lóun mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ ṣebí torí irú wa báyìí lọ́nà ṣe dárò tì ní ṣé mo wípé ibi tá bá ti ń wo ìwà tó kù díẹ̀ káàtó tá a ti ń fà sẹ́yìn èèyàn á lè máa sún wa wá síwájú I really do appreciate you mọ. inú mi dẹ̀ dùn aya mi nítorí pé ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ o gbọ́ ó dẹ̀ tún gbà. Ah, o ṣe ó ṣe aya mi ó ṣe mo dúpẹ́ o. yes ṣé wàá rí gbogbo ẹ̀ṣẹ̀ tá a mọ̀ mọ̀ dá àti eléyìí tá a mọ̀ mọ̀ dá ọlọ́run á dáríjì wa. àmín. ọlọ́run á wá fún wa ní ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àtòye tá a túbọ̀ fi lè máa jẹ́ kìrìsìtẹ́nì rere ọlọ́run á fi fún wa. ó ṣe ìṣe aya mi ìyẹn náà mo ní kí n wá bẹ́ẹ̀ sọ o ṣó ti gbọ́ ṣó ò bínú. Ah, ah. ṣó ò bínú nǹkan tí mò ń sọ. láíláí ah, láíláí láíláí ìyẹn náà mo ní kí n wá bẹ́ẹ̀ sọ láíláí ṣó ti gbọ́. ẹ ṣe wa thank you so much. kíní ìmú mi sí. very good ó dábẹ́ warn your mother that she should stop interfering nínú ọ̀rọ̀ ẹ̀mí àti ìyàwó mi anything tó bá kan ọ̀rọ̀ ìyàwó mi àbí èmi yálà in the house or outside the house kó má dá sí i ah, ah, kí ló dé tí wọ́n ń bó wa lẹ́nu. No orí tí wọ́n máa di mọ́ mi lọ́wọ́ bá ń sìn o because kò yé mi how can you publicly kẹ́ máa kíyàwó máa fi ẹ̀hónú ẹ̀ hàn pé báyìí báyìí ló ṣe rí kẹ́yìn ní kò rí bẹ́ẹ̀ lọ́rọ̀ tálákà kí ló dé tálákà máa oh god you know ẹ máa gbà fọ́ lóhùn tí ọlọ́run bá ti place àwọn kan above you àdúrà tẹ́kẹ́ máa gbà ní pé ọlọ́run jọ jẹ́ kí èmi náà lè débẹ̀ ẹ máa rí bẹ́ẹ̀ ni pé èèyàn báwo ni tó bá ní ọmọlàkejì ẹ tó lówó jù ẹ lọ sínú wọn lóun lè gbé e débẹ̀ láéláé a máa tẹ̀ mọ́lẹ̀ ni ẹ má ronú bí àwọn èèyàn tó wà ń bẹ̀ ẹ ti ń bá olówó rìn ó yẹ kẹ́ iná lè máa hùwà bí olówó díẹ̀díẹ̀ tí ẹ bá tiẹ̀ lówó. Daniel. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ so from now on please everything ṣe ti ń yòbọ̀ bá tí mo gbà yín sílé. you know kí tó di pé mo ṣàánú yẹn mo ní bóyá kí n gbálé fún yín sí igbó elérin ní after okoko michael or kẹ́ lọ gbé ní Ajégúnlẹ̀ ilé àtolú yẹn you know bóyá ibẹ̀ máa pè yín but ó ṣàánú yín torí mo rò pé kẹ́tí ẹ̀ lè fi ara rò wá díẹ̀ ẹ wá rí ìyàwó mi wá lọ ń bá sọ̀rọ̀ tí ó yẹ kẹ́ bá sọ̀rọ̀ ní supermarket please let it stop mo bẹ̀ yín ni. ṣó ti tán. bẹ́ẹ̀ni so mark your business. My dear, I'm very sorry, Jerry. Mommy tó nílé bá ti fi àparí sun àlejò orin ilé tó lọ́lọ́ kan fihàn yẹn mọ́mì kí ló dé tí wọ́n sì ti pọ̀ jù ṣé a lè sọ́nà mẹ́ràn kíkọ́ kọ̀ọ̀kan pa ni ẹ dúró ṣé wọn kì í ṣe àbúrò ìbọ̀dà dání tẹ́sán sórí wọn fún ilé ni tẹ́nípẹ́ yìí drop out of school káwọn lè continue education wọn àwọn ló wá ń sọ̀rọ̀ sí yẹn ní àwọn á sọ̀rọ̀ sí yín bíkọ́ lọ́nkọ́ ló ṣẹ̀dá yín wọ́n á sọ sí wọn ìyàwó ẹ̀ náà sọ ti tiẹ̀ gbogbo báyìí sọ̀rọ̀ sí ilẹ̀ kan ni mo wojú ìyàwó tó ń wò yín bí ìkébéyà ti láwáṣí mọ̀dọ́ yìí báyìí ẹ̀yin tẹ́ ẹ kó máa bọ bí òòṣà pọ́nmi ṣẹ́rí tẹ bá fẹ́ gbọ́ tọrọ ó ti sú mi ẹ jẹ́ ká jáde lé wọn gbó rọ́bì sọ̀ṣọ́ ó ti sú mi ah ó ti sú mi ah kómi kókó kọ́kọ́ ni sùúrù tún ṣe o ah. ọkọ mi jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún ẹ ṣé ò ń gbọ́ mi òkun ìhóruru àtúwàrú mi sórí ọ̀rọ̀ ìyá tọ̀míwá àti bàbá tọ̀míwá àdúrà lọ̀rọ̀ wọn gbà kò yẹ ká bá wọn bínú ṣé o ti rí ìlànà bíbélì ló sọ fún wa ó láàlẹ́tọ̀ láti báyọ̀ bínú láì jẹ́ pé wọ́n ṣẹ̀ wá ní àádọ́ta ọgọ́ta àádọ́rin lọ́nà àádọ́rin ìyẹn ìkíní Mátíù tún sọ fún wa ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ báwa náà ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá ìdàkejì ẹ̀ ni wípé má dárí jì wá báwa náà ò ṣe dárí jì àwọn tó ṣẹ̀ ọmọ ẹni ò ní burú títí títí títí ká fi fẹ́ kùn pa jẹ lóòótọ́ wọ́n ṣe nǹkan tó ń bí wa nínú ṣùgbọ́n <laughs> iṣu lágbára ni kò ní gbàlà ṣùgbọ́n àdúrà àdúrà àdúrà báyìí la máa la máa gbà títí ọlọ́run fi máa kó sínú wọn ló bá tán. àdúrà hmm. mọ́mí ọ̀rọ̀ àdúrà kan nìkan tó wà ń lẹ̀ it's like you don't get their message nǹkan tó ń sọ fún wa ni pé a ti sọ àwọn ká jáde ní àwọn period hey, Michael jókòó jókòó Michael jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ kì í ṣàwa nìkan ṣoṣo tó ń ṣe gbogbo tó ń ṣe yẹn sí i gbogbo àwọn tí wọ́n bá ṣe alábàápàdé pẹ̀lú ẹ ó náà hùwà bẹ́ẹ̀ sí ìwà àgbéraga èmi ni mo tó tán èmi ni mo wà ń bẹ́ẹ̀ tèmi ọ̀rọ̀ mi ló gbọ́dọ̀ ṣe àìfinipéni àìfihàn pé èèyàn ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn. Dáníẹ́lì kì í sì ṣọmọ bẹ́ẹ̀ láti ilẹ̀ o àmísù lágbára mi ò ní gbàlà mo àdúà àdúà àdúà la máa máa gbà títí ọlọ́run fi máa gbogbo ṣó ti bọ́ mi. mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ. So ẹ̀yin kúkú ní sùúrù ti yín tẹ́lẹ̀ gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe náà ẹ̀yin náà ló ń fẹ́ dẹ̀ẹ̀dẹ̀rẹ̀ ra ojú olúwẹ̀ ọkàn gbá ni àmọ́ tẹ́ bá sọ pé ó bá yín lára mu kò sí wàhálà èmi náà máa mójú kúrò ńbẹ̀ àmọ́ mọ́mì mo ń sọ ọ̀rọ̀ yìí fún yín bóyá ẹ máa lọ sọ fábùrò yìí ni o bóyá àwọn fúnra wọn lè lọ́wọ́ máa la etí wọn tó àwọn máa gbọ́ níbi tó wà. má pariwo. mọ́mì mo fẹ́ kọ́ gbọ́ náà ni mo fẹ́ kọ́ gbọ́ ni mo ṣe ń sọ bóyá àbúrò yìí lọ ṣe ẹ kìlọ̀ fábùrò yìí ọjọ́ tí àbúrò yìí bá ta fèlèfèlè àbí ìyàwó tó bá ta fèlèfèlè tí wọ́n bá sọ ọ̀rọ̀ burúkú sí mi màá wojú àbúrò yìí màá wojú àmà dẹ̀ kúrò nílé mo sọ tèmi Ni sọ tèmi nìyẹn mi ò ní kọ́ máa gbọ́ mọ́ mi mi ò ní kọ́ máa gbọ́. Ah. tító ti. tító wo èṣù níyàwó àwọn èṣù ọ̀tá ẹ̀mí ni oníyàwó o gbọ́ ọkọ̀ tí mo sọ jẹ́ àgbàdua jẹ́ àgbàdua wọ́n wẹ̀ wá wọ́n ní orúkọ Jésù bá agbára ìjẹ Jésù. hello darling. tani mm, thank you very much. ah wọn á gbà ní church lọ́la ọlọ́mọ ìṣojú kò sí mo kàn ń rò ní pé ah wọ́n gbà wọ́n gbà ní church lọ́la ẹ̀ ṣé ọmọ ọdún fẹ́ ṣe. orí ikú pit kankan báyìí mo ti máa fún dáre jíò ní check yẹn. Daniel. Hmm? But don't you think it's a better idea to give that kind of money to the parish in Okuko Michael rather than the headquarters? good idea ni o dúró nírú church yẹn church kékeré yẹn ṣé o rò pé ó possible kí anybody wà ń bẹ̀ tó lè rò pé I want to give to the church to wá kọ check ten million naira. never. kò lè sí. impossible. yes. Um, so um, tá a bá fún kókó àìkú yẹn. I feel Well, let's see. So, you know what? I was stuck like this. To my the church in Lola. I would just say, Praise the Lord. Hallelujah. The Lord is good. All the time. The Lord is good. All the time. And all the time. The Lord is good. Now I drew my name. Standing before you today is a man that has never lobbied before and woman gets everything that he wants to get. Yeah. Because God says, what is mine is mine. Mm -hmm. Then, then, then, then, then. Darling, hmm? you say, because the Bible says, uh -huh. I will bless the works of my, my hands. hands. bẹ́ẹ̀ni màá há dé wọn. and and and and and because my Lord says hmm. I will have mercy yes, on, on whoever I, I choose to have mercy on. tuntun ni kí ni a lè rin Talk about testimony a ní a so that people tí wọn lówó bíi titi wa wọn á lè mọ̀ pé hope wà táwọn bá súnmọ́ Ọlọ́run dáadáa mm-hmm. you know táwọn about small loan dáadáa so lẹ́yìn tí wọ́n sọ bọ̀rọ̀ ẹ̀ tán màá kàn sọ pé now I will invite my beautiful wife to come forth with a check wọ́n náà máa bọ̀ slow motion pẹ̀lú bí mm-hmm. wọ́n máa rẹ́rìn yẹn ọ̀rùn yẹn lè fi wà nù space náà. wọ́n máa mú wá pátí mi lọ́wọ́ máa gbà lọ́wọ́ ẹ̀. wọ́n wá sáyẹ̀nsì on the pulpit. Daniel Daniel Should be time tó bá sign checking. yẹn wàá on behalf of myself and my humble family mm. I present this check no no no I present this token okay. to say thank you for all the mighty and wonderful things the Lord has done for us. And in gratitude to Him, mm. I have decided to give the church a token Bini. amount of 10 million naira. Baton. Oh, Daniel, by the time you finish that, mm. I promise you, after that day, you will be ordained a pastor. Kọ́ ló mà náà. Àdúrà kò tá máa ma gbà ní wípé ṣùgbọ́n tí owó bá ti pọ̀ jù kọ́mọ ènìyàn má lọ fi ọmọ ènìyàn sí lẹ́vù tí ọlọ́run wà. you know what the bible says it says money answered all things. pátápátá <laughs> lókùnkùn. our god is a rich god. no o gbọ́dọ̀ fi us lẹ́vù ọlọ́run ọlọ́run náà ló ń supply because ó ti sọ nù ọ̀rọ̀ ẹ̀ like he said in the bible pé i will supply all your needs. according to my riches in glory. by christ jesus pé kí mo ṣe gbèrè bòbò. máa járí jàǹgbọ̀njàǹgbọ̀. ayé jàǹgbọ̀njàǹgbọ̀. Will you get out of here? You've got both hands and legs. Still, you can't do anything productive with your life. Lazy man. I no be lazy man I want to eat. Wallahi lai na zan ci abinci ne. Please, I dey hungry. Hungry. Ka bada mu zan ci din la. Dan la do Anabi. Will you shut up? It's a din you borrow the go go in the first place. Oh, o oh, for ko glass mi o ko. O ko glass mi. O mo eto o mo eto ta mọ́tò yín. To to for that your very dirty filthy hands. To come ko to me. For what? O oh, mo eto ra You rubbish lo so It's a din do so o o rap. Get out of this place now. Get out. kí ni ẹ kí lọ fẹ́ mo fẹ́ fún lówó nígbà tó lédè ń pa àwọn ebi tó sọ yẹn ló fi jẹ́ ń fẹ́ fún bíbélì ṣáàkùkù tún sọ fún wa wípé ẹni tó bá rí jẹ kó fún ẹni tí ò rí jẹ. dáadáa bẹ́ẹ̀ mo láìkì yín gan mo láìkì yín gan so ẹni tí ó rí jẹ lẹ́yìn sí máa ẹ̀yin rí jẹ ṣọ́sọ́ fi pé atọrọ jẹ máa ń fa tọrọ jẹ ni ẹ̀yin tẹ̀ ń tọrọ jẹ tẹ́ pé àwa là ń hẹ̀pì àwa tá a rí jẹ gan a fún lówó ẹ̀yin tẹ́ pé àríjẹ máa mi rò ní pátápátá tí ẹ̀rọ rírò ẹ fún lówó ẹ fún lówó two hundred naira ẹ wò ọlọ́run tẹ́yìn sọ̀rọ̀ ń pa ẹ̀ mo fi búra fún yín tí ẹ bá lè fún kọ́ bọ̀ tẹ bá fún yín owó kọ̀ọ̀kan sí i báyìí owó oúnjẹ yín dúró nínú ilé ẹ̀ kẹta gbọ́ gbọ́ kó ra mọ́tò mi tàbí ara idiot. Kí ni ẹ? Honey. Kí ni? I forgot to check at home. Oh no check ta fẹ́ fún church fún testimony time yìí for thanksgiving ooo kí ló máa ṣe báyìí a ah, kò sí problem a máa padà lọlé nìyẹn. kókóró kẹ́ ẹ tún padà lọ lè ṣe bí ìdá mẹ́wàá ni ẹ lè san sàkáǹtì chọ́ọ̀chì wọ́n á rí i gbà. Auntie must you talk? Ah, e, èmi kàn wò pé nǹkan téèyàn bá fi pamọ́ òun ló níyì ni o ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run tiẹ̀ mọ́mọ́ jẹ́ kó rí báyìí kẹ́ ẹ lè sán sígbà tí ó bá máa lóore tó máa níyì ń lè mí ṣe ń sọ o. àǹtí ẹ mọ ọdún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bẹ yẹn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bí ẹni tí ọpọlọ ẹ ti yòrò ẹ má bínú o ẹ má bínú. Daniel emi máa ní. bẹ́ẹ̀ ni mo sọ fún yín lọsí tó wáyé pé ẹ ẹ sọ̀rọ̀ bí akúṣe tí ọba lówó ó máa fẹ́ tọpọlọ àbí àbí ó máa fẹ́ tọpọlọ yẹ ẹ mọ ọdún máa ṣẹlẹ̀ ẹ jẹ bóyá kó fún ọ lówó yẹn mi lè dúró mọ́ fún ọ lówó pé kí àwọn fún àwọn ọmọ tó bá ti dé kán lọ fi jẹun káwọn máa lọ sílé ká lọ mú check yẹn because wá important kì í ṣe church wá important nǹkan tá a fẹ́ lọ ṣe church wá important. ẹ gbà náà ṣé kí n yọ ẹyọ kan bẹ̀ kan fi ra ráìsì mi. ṣòtú gbọ́rọ̀ ṣòtú gbọ́rọ̀ ẹ kó owó fún wọn wọn mọ nǹkan tó jẹ abẹ́ ilẹ̀ má jẹ tẹ́lẹ̀ ni àti ẹ bọ́ lẹ́nu mọ́tò jàre. Ah. ta ní sùúrù Mami, kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. àwọn bọ̀dá mi nǹkan. wọ́n ti lọ. kí ló dé tẹ wá dúró sí bus stop. kò sí jẹ́ káwọn ọmọ lọ sí itri tó má dẹ̀ ti jẹun tán ká máa lọ. ẹ ní kò sí nǹkan kan dẹ̀ wà ní bus stop. àní ò jẹ́ a lọ kò sí nǹkan kan. màámi. jẹ́ a lọ sẹ́ kò sí kò sí nǹkan kan sẹ́ tòótọ́. kò sí nǹkan kan. àní ò sí nǹkan kan ò jẹ́ a lọ. sórí ẹ náà are you are you mad are you out of your mind? ẹ wà lógo ló ń tò ẹ tó ń jẹ bẹ́ẹ̀ ó yá ẹ kú ọrùn yín ó yá ó yá ó yá ẹ mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ ó yá kú ọrùn yín. wristwatch wristwatch ẹ eh? ah wristwatch everything wristwatch. má lọ jẹ́ kó já o. ṣòkòtò ká ṣòkòtò. o fẹ́ mẹ́wù lẹ o fẹ́ mú ṣòkòtò lẹ. bọ́ o fẹ́ lọ lólè rà yóò. a pariwo náà o de fẹ́ sọ́dà láriwo o ìyàwó ń bọ̀ kí ló ṣẹlẹ̀. mo ti ní ìrò díẹ̀ mo ní díẹ̀. pàápàá gbàrò díẹ̀ oya oya ah alaye ṣe mọ́tò ẹ̀ ṣó ní security. kò sí security náà tí ẹ máa wọrí máa gbéyàwó ẹ lọ ó ti yẹ sí tó bá ti ní security pẹrẹn ó bóyìnbó ẹ lọ nìyẹn o. àyè ah, má gbéyàwó mi door. We are inside. Inside, inside. Wọlé. Inside. ah. Oh no. Oh no. No no no. Please. Ah! My car! My wife! Oh, this is pathetic. In the middle of nowhere. Yeah. That's good. How are you? Young lady, please, please, please, don't don't just wait, just wait. No, any ní any ẹ ní sùúrù sẹ́, ẹ ní need the help me ni. Ẹ eh, did you see any car just now? No, not at all. Not at all, Babu, please. Eh, eh, the armed robbers, wọ́n ṣe wọ́n jí mọ́tò mi sí, wọ́n everything tí mo ní, wọ́n gba everything, wọ́n gbéyàwó mi lọ. Sorry sir, I did not say anything, I'm sorry. Oh, okay, you know what, you know what, can I use your phone? Please now, why can't you? Please now. Yeah, just me, man. kind of rubbish is Why are you running away from me? Oh, do, do I look like a madman? Oh my God. This is disastrous. This is, this is too much for me. So how do I get help now? Mr. Tayo. a gbọ́ wípé àwọn alárùn ọpọlọ gbọ́n wà ní àdúgbò tó máa ń yọ yín lẹ́nu ìdí nìyí fi ní ká wá láti wá kó wọn lára àwọn náà láti kó sínú mọ́tò yìí. tóòtọ́ ni o wọ́n pọ̀ gidi gan ni o lọ́kùnrin lọ́mọdé lágbà. for the past fifteen minutes àwọn ibi àríwé rẹ̀ kankan. Ah, ìjẹta nìkan wà nọ neighbor wa ń bí báyìí àná fẹ́ kú ni o kódà igi la fi lè lọ. kí ni ó dà ń gé wọn ṣe mítìnì ẹ̀ẹ́dì wọn sì tún wá pọ̀. oh god please help me my car, my wife. Did you see? Did you see them? Ẹ ìkan níbọ̀ yẹn. Èmi ló sọ ìgbò ìkan nìyẹn ìkan lára wọn. Ẹ ṣe nǹkan My car, my nǹkan sí. Ó dà irú yẹn o. Stole everything. Kí ni kí n má ṣe kí ni? What was that? What is the meaning of that? Stop! I'm not a madman. Oh. Why are you rough handling me? What's the meaning of this? No! No! What? What? No! No! Where did I lay now? No! Look, David! No! Look, I'm telling you, Take it easy. Take it easy. Please. Okay. Stop now. Stop that. Take it easy. àṣàyí o omijé gbígbóná ló ń tọ́jú mi bọ̀ ọ̀nà fún mi kan mo lóhùn ò gbé tán mi mọ́ ẹ̀yìn àtàwọn mi lómi bẹ̀rẹ̀ fún àánú rẹ̀ o bàbá o níbo lọ́dún rẹ wà o abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ kó má ta á ti wẹ̀rẹ̀ níbo lọ́dún rẹ wà o ṣàánú mi mo ti gbọ́n o tó bá lè gbà mí lọ́wọ́ èyí máa kúkú gbọ́n mi bàbá o mú idà ìbínú rẹ kúrò lórí mi bàbá o bàbá o bàbá o mọdẹ o bí ọmọ mi náà. ẹ pẹ̀lẹ́ báwo ni bọdá àti àwọn kan. Ah, ebi náà ta amẹ́ríkà kú tọ́nu ló lọ ebe ká díẹ̀ núwe ó yẹ kó mọ̀ pé tá a bá ti dé wàá rí wọn wọn ti dènà. ìgbà ń lọ church wọ́n náà wọn padà bọ̀ wálé torí ẹ̀ mo ṣe ń bi ẹ́ pé ibo lọ́wọ́ àgbà bá wọn tó bá tó àtìdé wà sáà rí wọn ah, ah, àbó bàtà yìí wọlé mọ́tò mi lè bá ń bí ẹ̀yin nìkan kọ́lé máa kọ́ wọlé ni ṣá àwọn àwádìí wọn á fi mọ́tò lẹ̀ ń ká àbọ̀ṣẹ́ wọn máa fẹsẹ̀ ní ìbọn ni ah, ẹ jọ. ẹ gàfá. ẹ ra màmí. dáàdi Ayọ̀mídé ńkọ́ àti Ayọ̀mídé. <laughs> dáàdi tọ̀mí wà àti bàbá tọ̀mí wà wọn ti dè. ṣé wọ́n padà wálé wọn làwọn bọ̀ wá mú nǹkan lẹ́ẹ̀kan. àti dáàdi tọ̀mí wà àti wọ́n padà wálé wọn ti ti dè náà because tán bá dé obviously mọ́mì yẹ kẹ́rí pé mọ́tò àti wà nílẹ̀ rẹ̀ ti máa gbáriwo káàkiri gbogbo lẹ̀. màámi kò sí mọ́tò wọn kan fàn lóòótọ́ ẹ dẹ̀ sọ pé ilé lọ sọ fún yín pé àwọn ń bọ̀. wọ́n sọ fún mi pé padà bọ̀ wá mú nǹkan lé ni. but ibo wa ló lè lọ gbogbo nọ́mbà zùn àrẹ láti pè tí ò lọ yìí. wọ́n á wálé àbúrò wa ni jẹ́ káwọn ọmọ kan máa bọ̀ lọ́dọ̀ wa lóhùn kan wá jẹun náà yorùbá yá wọn á wálé fún ọ̀nṣẹ́ ọmọdé. wo ayọ̀mídé tọ̀mí wá ọyọyọ ó yẹ jẹ́ a lọ sọ́dọ̀ wa lọ́hùn. lọ́gùn mi lẹ́sẹ̀ yìí. o ara nǹkan tá à ń sọ lélẹ́yìn sí ta ní kí bóyá wọn ò kí ń ṣe kó máa ra kàkà mọ́ nǹkan ní ṣe bí tó bá fi kí ilẹ̀ ń sá máa wọlé a máa dáná fáwọn ọmọ. àwọn ọmọ ọdún kìíní ẹ so what are you guys going to eat? noodles okay don't worry when we get to our apartment I will cook noodles for you. ẹyin àtàwọn mi lọ mi bẹ̀rẹ̀ fún àánú rẹ ọ bàbá ọ níbo lọ́dún rẹ wà ọ. abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ kó má ta á ti wẹ̀rẹ̀ níbo lọ́dún rẹ wà ọ. ṣàánú mi mọ̀ ti gbọ́n ọ tó bá lè gbà mí lọ́wọ́ èyí máa kúkú gbọ́n ṣàánú bàbá ọ̀hún mú idà ìbínú rẹ̀ kúrò lórí mi bàbá ọ̀hún bàbá ọ̀hún bàbá ọ̀hún mọ̀dẹ́ ọ̀hún bí ọmọ ní iná kùnà mọ́dé ọ̀hún bàbá ọ̀hún William, get out of here! Darling. You've got both hands and legs. Still, you can't do anything productive with your life. àsẹ̀yìn o omijé gbígbóná ló ń tọ́jú mi bọ̀ ọ̀nà fún mi kan mo lóhùn ò gbé tán mi mọ́ ẹ̀yìn àtàwọn mi lómi bẹ̀rẹ̀ fún àánú rẹ̀ o bàbá o níbo lọ́dún rẹ wà o. abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ kó má ta á ti wẹ̀rẹ̀ níbo lọ́dún rẹ wà o. ṣàánú mi mo ti gbọ́n o tó bá lè gbà mí lọ́wọ́ èyí máa kúkú gbọ́n ṣàánú mi bàbá o mú ìdà ìbínú rẹ kúrò lórí mi. ìbá kúkú ìbò tilẹ̀ yìí ìbá tẹ́ ọgbà dẹ́tí ṣayá lọ́fin ìbá sáwọ́gbò ìbá kúkú bí erin ìbá límìnà gẹ́rẹ́ lápò wà ìbá gbàgbọ́dé adébọ̀rí sìkìtì kọ́ wọn fa ọ̀la ojúlé téńté tá a jọ sí kékeré lágbèdè méjì ayé ọmọ ọ̀run ìlà méjì ọ̀sà ibi ó ti dérú lásán lẹ́lẹ́ ti wá agbẹgbẹju tẹ wúrẹ àkọyá ti labẹlabẹ bí Ṣàngó bá balẹ̀ tẹrù tí ọmọ ní sọ pé lóògùn ẹrùfọ gẹrẹ ń tògùn yìí alágbàdo lóògùn ọ̀pá. Ah! èyí dára ayé èyí báyé lọ ọláyípo lawolé ayé ọlágòkè ńláwó sálọ̀run àjàlá lùdú àwa mẹ́wòó lè wo ògún tólúgbọ́nrin èpè ntì kàmọ́sí àṣẹ́ntọ̀ bàrà káwọn mẹ́tẹ̀ẹ̀ta kúra wọn jọ wọn náà pọ̀ lómìnira. Ah! arákùnrin kí ló ṣẹlẹ̀ ọyọ́ tí mo ti ń fa òyìnbó jẹ kò fọ́ mọ́ lọ. pinbole ti róbìnrin. baba kí ló dé. adé ni tán pé lọ́ba sẹ́mọ̀ pé èyí ìṣẹ̀ran ayé orí èyí yóò gbàbọ̀dé tá a bá sì dọ́wọ́ lé yóò bùn lọ. ẹ bá ọ̀nà láti rè kódà fún ara ẹ̀ lójú wọ́lẹ̀ bẹ̀rẹ̀ fún wa bá ó ti fẹ́ dákú lakọ ní kásáré gbé kàmáà gbébọn pọ́ bẹ́ẹ̀. èyí èsì ẹran ayé bẹ́ẹ̀ bá dábàá rẹ̀ ẹ fi mú pọ́nrin bí abẹ̀bẹ̀. bàbá ó ṣòro àlégbé padà wàhálà ni. ẹ wáyé ni o ẹ wáyé bẹ́ẹ̀ ṣe dáa padà ẹni wọ́n mà ti wáyé olùnàgbọ́n ló mà ti padà rẹ̀. ẹ wo bàbá pọ́pọ́fù lélẹ́yìí ó wo gan. pọ́pọ́fù bó bá ṣetán onílé jẹ́nu rẹ̀ wò ó ọjọ́ mo sọ o ọ̀sẹ̀ gẹ́gẹ́ la gbé tẹ́ná orí wọgbọ́ ẹgbẹ́. ẹ ẹ wò bàbá ẹ̀bùn làlẹ́ fi ṣeré yìí o ẹ̀bùn là o. ayé ayé ayé ayé bàbá. Excuse me. Yes, please. Can I, can I see you? Go ahead. In private, please. No. I would rather we have the discussion here. I am not a mad person. We know, sir. No you don't know. Because if you knew, you wouldn't put me in the midst of this stark, raving bankers. You wouldn't endanger my life by putting me in the same room with people that are insane. You won't place me on a bed where people that have functional psychosis are. You will only allow me to go if only you know that I am not insane. So many things have happened to me today, and this is the height of jeopardy. My car was stolen by armed robbers, my wife kidnapped. And now, you guys arrested me for something that I'm not. I'm not insane. I'm very, very normal. Please do just allow me go home to my people. I need to see my wife. She must be in danger now. Please, can you allow me go? Please, put him in a special ward. Ward F. It's only two, huh? Yeah. Okay, ma'am. They don't understand. These people are insane. na wetin jare just dey sing eh wetin happen ah yarn me tori jọ. omo eh you wan hear wetin god do for you. abeg i wan hear o. make i hear you the tori. wetin happen na ah which be all this? na so so short time i just dey do. <laughs> why you dey laugh wetin she wetin dey do dis girl why you dey laugh no be ordinary short time o eh? na short time wey carry money as i dey collect am put am for my pocket <laughs> collect am now put am for my pocket omo you know the only prayer wey i dey pray now wetin baba god na you i dey talk to so hmm. as you give me plenty money yesterday bless me today make i make double money o oh. hmm. as yoruba people dey talk am now say iṣẹ́ kékeré owó ńlá na you i want today ọmọ yesterday pay me. <gasps> aṣẹ́wó suzy hey shey you wan dabaru dis your engine for your time. abi na wetin be your wahala now. sure. hey tata folders come. you know kak well when you dey your brt lane. wetin i do again o oh, wetin. tell am. Ah, ah. <laughs> which one be your own now if she don't work now when she want work after all you know they dey me meter tell am They tell you say they collect fuel or kerosene <laughs> edge don knock car don't knock me down ah god bless you save me baby you know wetin come happen this angel wey me i carry come so e no go knock you till death do us part. abeg no una come see something oo no una come. wetin happen na. wetin happen wetin wetin stand up jare come see something for here. no na dey come dey come. ale shey money dey money dey. i hope say person forget dollar for backyard there. i for you oo. Oh? you dey for all this time. This one a dead body oh. Hey, where is woman from Corner. now? I don't know. Hey, this one na wahala Don't be wahala be this o. Ah, Jesus! May eh, na wait, may wait, may wait. This one never die now. Dead body not a sneeze now. Hmm. Abeg, what you go do now? May hmm. wait o. Oh. I get one idea o. Talk am na. I don't soak myself to death. Oh, this is not soaking. This is not my task. Better sapele water. Oh. I no go drink like that again. Eh? Ah, true, true, I wolf the wrong belle. <laughs> na today <laughs> na you dey suppose dey call attorney. ọwọ́ epo. anything you see you dey drink you dey chop <laughs> you no tire now. no try am again o. Oh. ọmọ hey see this babe as she fresh eh see her skin everything just dey jolly jolly omo e no go bad if she join our shower club o oh. at least little respect go dey for us now. Okay she fresh like say she just come back from the Ibu. Uh, for you. You just sit down there, they ask jump question for Isa WAEC exam. No be she sit down for her friend, you no fit ask her, man they pay you. Babe, babe, babe, wetin be your name now? No worry, I'll give her name now. Otutu Poyoyo. <laughs> Now so then they call them. Where you from come? See as you look like zombie. Hey. What dey do be like say one I don't touch for this game, brain which <laughs> one resemble I touch for her brain wetin come happen you na no dey see Wait. when una see hunger strike na no dey sabi You una no dey see somalia patients o This one a hunger strike dey worry am na. you get am you get am na hungry you get am. I beg no bring that confusion for her Wait till dey worry you na me go cook am na me go still serve am. babes which kind tori i dey hear for outside so oga stone i mean wetin you hear so na wetin you hear make you tell us o. wetin no happen dey tell me say una carry one asewo join body una dey do runs together for dis area. Ah. Eh? well i know the kind commission i dey collect for head wey be say no be only me dey chop am i dey give police i dey sell to police so dem no go dey raise una for dis area una come dey do that kind thing for my back. nkpaka. which kind thing be that now. Oh, na wa o na wa for winshi people o na wa for rumour mongers o oh. some people still dey wey fast pass 4g internet o. So. Now, wow see person wey just come whenever I want to say Now, they don't give you the load and say without beg, you sef rest na. Ah. you mean say I never tell am as the thing dey go. as we dey see am you sef dey see am we never hear am anything we never hear am as e dey go sef as you e dey see am so she know they talk. Uh, we go tell am together be that now. no worry she go answer you stand up for the better day. Wait, sir. you want ah no magic show yeah. you want to? am. abeg Don't start abeg start. so ah stop ask her question from now to tomorrow na like this you go dey look you come here come dey ask for commission. Hey. abi na dead body una carry put for house. this chick wey dem dey call rosie afa na which one do you know. it's rosie lele. Hey, hey, hey, man, I can't see question. You see, they ask me whether I remember this. Ah, oh you wear the form say you no remember your name you no remember anything even if god shift for person hand you suppose forget your own name anyway me i don't even get plenty talk talk because you see this place wey we dey whether you get name whether you no get name we must give you name because this place na shower zone we wey you dey see so na asawo na there we dey take chop you both say anywhere where you dey walk, now you go take chop so now here we dey walk the shop so as you dey so you see that thing wey we discuss with you for yesterday you don't dey ground now you don't game. You don ready to play? Be like saying I don snap this girl slap me I die GSM number for her ear make dey ring dey craze which one you dey that they form like one kind gbolo I don dey for all this one o may I just tell you I don send you as I dey so you see this person wey dey sleep na me dey pay as I dey see you so make you just dey hear me so you understand me if i go come back if you never ready may you ready open leg spread am hang Any anytime where they may you give me my cut i go do wetin i go fling you come up from you dey craze you see say i come lagos come Cambridge. you know this place don't work if them say they read me, i go don blow na you understand i don't send you you not ready join this zone abi you don ready make i know leave all this away. They talk oh. i don't send you when you talk wetin i want here. o. Oh. see person when i dey follow talk wey dey look me like billboard i resemble advert for your front. ẹ̀gún ayé lókun mi Mr. Ah, Man, your case is a very special case to us. And I find it rather peculiar and very, very interesting. As a matter of fact, based on the submissions of our professionals and their findings on you, I am confused. Very, very confused. So, why don't you help us so that we can help you? Do you understand what I am trying to tell you? Can you, can you, can you hear me? Okay, Mr. Man, what is your name? Sir, like you said, I think he has a special case. Special case. Thank you so very much for your insult. Can I leave now? <laughs> yeah, yeah, sure. Why, why not? Not funny. Yeah, not funny. Sorry about that. Baby. don't stop. Oh, baby, baby. Waiting dinner. Now, wow. i dey feel una no be small so as i see you so ah i don dey happy wetin happen na na every time you dey hungry if you see me you go say you don belleful you don belleful forget that package o oh. you know say all this kind thing reason i dey rub for body just dey make me dey. how you take concern your ministry. ọ̀ẹ́ <laughs> òpèké eh, forget o oh. you dey different. Eh? Hey, stone stone mm, you be my man. i dey value you. Hey, stone. come. Huh? Wetin you do now? na only you waka come give her wife our own nko. you for say me i pack all my family come because i wan give am market na na she give me money no be we so person wey wan sha gbana na I give gbana forget your own side uh, nneka sorry <laughs> i don forget your name o oh. mm -hmm. you know wetin happen whether una friend na. she dey for my room wetin dey wetin dey happen. she dey inside she don accept to do paro. oh eh oh, we <laughs> agree abi wetin you call am she no agree o oh. but we as we dey so we don agree within ourselves say tomorrow morning early momo she go pack comot for here she she just fine for there she no dey get any advantages for us she just dey waste for here eh abeg um, stone that parrot wey you wan carry am go wey you dey ask of her give me na you see side package now. may i tell you something if you say you wan drive her now make she go who lose i tell una simple thing wey una do and i no agree see now which account una go put that one person wey come from nowhere from no man's land she come here she dey chop free food she dey sleep for free house i'm sure say she go dey wear una cloth who come lose. Now we have to talk okay wetin we go do now wetin we come do. you know wetin happen make una no worry make una relax. wetin go happen be say make una just live on our own parking We be say una dey drag all this while me i go see her. finish everything. hey stone stone. in name can i fall in. Permission to go, but may I need this words first. Uh, money for Hannah. now. I bet you. Now you say you don't want to kind. Forget kind. No, kind no dey do for now. Kind no dey do for now. Oh, I trust you. Oh. Don't fall my hand, yo. Oh. ọkọ mi ó ò sùn mọ́ you máa I'm not eating until mommy and daddy come from America. They will soon come. We are not eating good food, we are not sleeping well, and nobody is taking us to cinema. Ah, ètè rè ní tí mo dè rìn ni mo fún àwọn ọmọ yìí Surely, hm? your dad and mom will soon come. Ṣùtìbọ̀ security good food yẹn ẹ wàá bá manage ẹ ni ṣé wàá rí ti sinimá yẹn Michael amóyin lọ ṣé wàá wá jẹun báyìí ìyá smiley smiley. ẹ̀gún ayé lọ́gùn mi lẹ́sẹ̀ yìí o omijé gbígbóná ló ń tọ́jú mi bọ́ ọ̀nà fún mi kan o. ní gbogbo. mo lóhùn ò tán mi mọ́. How are you? What you looking on? No, you look that one. How far? Ṣé you don ready to join the game? I've been waiting. Ilé tó ń gbọ̀n báyìí. Filẹ̀ ebi ju obìnrin ni. Wetin dey do you? I say ṣé you ready to start to dey operate your workshop? Ha! did dey do this one. if doesn't know you no even understand wetin i tell you ah no be electrical dey take shock you now you know wetin happen you relax i know as i take dey handle people like you newcomer starter no wahala i get your medicine here shebi be saying you no wan join abi if i give you this one now you go blend you go change your system wey be say you say now, you go dey beg me no worry Please don't kill me. I no, no. How you go die? I no go kill you. No be kill me this one. You go there die. Your brain go dey open. Don't kill me. Kill you for me. Don't kill me. Kill you for where? Don't kill me. don't kill me. Shut up. <laughs> Hello, sir. Yes, sir. Àti ìgbọ́n kankan. Yes, sir. Àmì. Àmì. Àmì, sir. Ṣé ṣé, sir? Mo ti gbọ́, sir. Mo ti gbọ́, sir. Àmì. Àmì. Mo ti gbọ́, sir. Yes, sir. Ẹ ṣé, sir. Ta lẹ bá sọ̀rọ̀? Pastor, ni. kí ló wí any good news. wọ́n ní ká fi àwẹ̀ kún àdúrà wa wọ́n lẹ́mìí ọlọ́run ti fi hàn wọ́n pé àtọkọ àtìyàwó pa máa rí wọn. àmín àmín. any information látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. ẹ àwọn ọlọ́pàá mú bọ́ọ̀gà àwọn sọ̀rọ̀ wọ́n ní pé àwọn nǹkan tó wọlé sọ́dọ̀ àwọn ilé ni pé àtẹ̀gbọ́n mi o àtìyàwó àti mọ́tò wípé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ṣùgbọ́n wọ́n assure mi pé a máa rí ọ̀pọ̀ mo believe ka máa yọ. oh ti rí o Daniel àwọn ọmọ kọ. Ah, wọ́n sì sùn. ló máa ń jẹun wá. kí ló dé. oya oya oya abẹ́ tún bẹ̀rẹ̀ àdúrà ni. Ah, ṣàdúrà tó wà lálẹ́ yìí. ó wà o ìdúró ò sì bẹ̀rẹ̀ òsì fẹ́ni tó bá gbódò mi dàbí ló ń bá ń jí wọn wá. wàá lè yí gan-an máa pọ̀ ju tèmi mọ́ mi náà ah, pọ̀ ní o ní kí wọ́n máa sùn kí wọ́n Don't leave me, babai. boys wey you dey para dey para dey go up and down last night wetin happen na how market. ah omo market yesterday na elele na one rubbish short calabaga just vex me. Uh-uh. he come say no fit pay me my money ask me how much he give me. ah five hundred. Hey! Hey! So wetin happen na. abeg wait wait. abeg which kind money be that five hundred naira shey na so this our job is so why you no go carry mama and his sister come all of them come from village. i don't know As you say i do Okay, i trust you me no say you no dey carry last time. but make you yarn us akpata wetin you do the guy now. as i all i dey scream i say pay me my money still no pay me i can't use my teeth just hold him chair. Uh -huh my money e no good i come say make your oga you no wan cooperate i just seize him phone. Hey! make we see now. the phone. na the phone be this. Hey! Now you waka come. Hey, see my babe o abeg make una wait o oh. If be like say dis girl don dey do pass her master o. Oh. i tell you. na one for you na never see clear eye na never wash face make na see say no be dis girl dey talk since na uh-huh. ghana dey talk dis girl wey na dey see so she don learn pass we wey we teach her you see dis white we be learn na where she dey now. ah babe me sef don dey fear rosi now the the kind way wey this babe dey take dey sharpana omo i dey fear you oh. rosi don dey sky now my babe don dey fly dey fly dey fly make i tell you something you see as you dey see rosie so eh? this my rosie wey you dey see so she don turn bruce lee ah. you know as bruce lee dey fight when you go fight pass him master na him be this. àdúgbò pé ti gbọ́ adúpẹ́ pé ẹ ti gbà jésù kristi olúwa wa àmín àmín ní lórúkọ jésù. michael ma kí ló dé tá à ń gbàdúrà tó o tiẹ̀ lè ṣàmì. mo ń ṣàmì. mo ń ṣàmì eh. ṣàmì ló ń ṣe yẹn tó ń gún bígbà tí aláàárẹ̀ ètò tó ń gbin ní dùbúlẹ̀ àìsàn. mọ́mí ti bá gbin ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ wo tabaníkàwọ́ dídùn ìfọ̀n a máa ọ̀rá dé egun ni èní ló pé ọjọ́ kẹfà ta ti ń gbà ẹ̀ bíríbí inú ilé àjẹ́ àmú okùn inú lèèyàn fi ń gbé tìta náà ṣẹ́ẹ̀rí mọ́mí tá a bá ń ba lọ báyìí ó lè mẹ́mi lọ. Ah! Michael. mo kọ̀ lórúkọ Jésù. àmín ṣùgbọ́n màámi tá a bá ń sunkún ó yẹ ká máa ríran ìrìn lè torí pòfo ṣòun kó wá torí ẹ̀ kókó sí kànga níṣẹ́ lonítàn tún dá ọ̀fọ̀ kún fò ẹ dáná gidi ní ẹ jẹ́ ká jẹ nǹkan aláta káwórókó tó pààyàn dànù. Ah! àwa kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ ká lè máa ròyìn iṣẹ́ olúwa. àmín. Daniel àti ìyàwó rẹ̀ yóò fi padà sínú ilé rántí Ọlọ́run àáké tó bọ́ sínú omi ọ̀nà ara ọ̀nà yánu ni ìwọ Ọlọ́run fi gbà tó fi yọ jáde gbé wọn wá Olúwa ní gbogbo ọ̀nà pátápátá níbikíbi tí wọ́n bá wà Olúwa lànà débẹ̀ Olúwa lànà débẹ̀. abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta á tìwẹ̀ rẹ̀ níbo lọ́jú rẹ wà ó ṣàánú mi mo ti gbọ́n ó tó bá lè gbà mí lọ́wọ́ èyí tó ní máa. Afa. Abeg, abeg, abeg. Just go and give me the thing, abeg. Uh, where money? See, eh? I no too get money today. See, see, see, see, see. No vex, abeg. See. Market a door. Everybody knows say market a door. But you know say I know they owe you. If you give me, I'll pay you when money don dey abeg. Forget all those ones. You wan market, you know wetin you go do. So, abeg na, just help me, abeg. I dey full load there, forget all those ones. I no dey waka me, I no carry my load. Forget. E dey here. So, abeg na, just help me, abeg. Anyway, the sẹ́ni tó máa rí not náà tó ìdíbẹ̀ ṣàánú. Taba there that don, I'm full beshebo. You won't buy my care for my hand, you don't get money. So we go improvise with that. If you no fit pay in cash, you pay in kind. In kind? Stop. Why they do me like this now? I beg, I the money before. You know, say I no dey owe na, Forget all those ones. Oh. I no get time to waste. Oh. Shey make I dey go. Show me market, may I see. Ah, you come waste time. open this thing make i penetrate Now, you no know say i don dey full loaded eh i go dey go. abeg abeg no go na. oya na sharp eye. So once again, Mr. Williams, I want to apologize on behalf of the entire staff of this neuropsychiatry uh, for keeping you here for so long, when in actual fact, you should be at home with your family um, we are very sorry about that. <sighs> yes, I understand. Can I leave now? Yeah, sure, why not? <laughs> but not so soon, Mr. Williams. What again? You will need to sign a few documents for us. And then after that, our staff will take you back to your family. After all, we brought you in here out of your will, or against your will. And then we will want you to indulge us the responsibility of taking you back to your family. Okay. No problem. Good. Yeah, you just meet the receptionist there and sign some documents. Yeah. wọnú lẹ́yìn padà ìrìnàjò lórí ọ̀nà ará àdúgbò tọ́lẹ́wà ọ̀gá ti dé ẹ̀ka bọ̀ ẹ̀ka bọ̀ ẹ̀ka bọ̀ ẹ̀ka bọ̀ ẹ̀wọlé ẹ̀wọlé ilé ilé ọ̀gá o ọ̀gá bá lọ fẹ́ẹ̀tì ṣe ní sábẹ́ rí jù ẹ bóde o ọ̀gá ti dé o ọ̀gá ti dé o ẹ̀ka bọ̀ ó tó jọ mẹ́ta sọ́ọ̀dù ah, ah. ní kófí yín tẹ̀ dán òun dùn ẹ bá dùn òun àbẹ́ẹ̀rí ọ̀gá dé ah! ọ̀gá dé. Ah! ọlọ́run ọṣẹ́ o mo dúpẹ́ ọlọ́run ògo ìyìn ọlá ló yẹ ọ mẹ́sàáyà tó jẹ́ gbàgbà ti àdúrà. fún mi dà. wo àlàáfíà máa bọ̀. àwọn ọmọ mi kọ. wo gbogbo wọn wà lọ́dọ̀ wa àlàáfíà náà wà máa bọ̀ kó tiẹ̀ fẹ́ dọ̀ lórí òrùn kó bomi sára ìwọ máa bọ̀ náà níṣẹ́ lọ́gà fresh sí. a ní bàbá yìí báwo ló ṣe wá ń wò báyìí. ẹ pẹ̀lẹ́ ẹ bá dé kẹ bá tún báàgì gbogbo àrò ọ̀gá ló dán yìí. ọlọ́run ṣe o. ẹ ṣeun o alágbàgbọ́ mo dúpẹ́. a ní fi irú ẹ̀ sọ fúnra wa o ẹ ṣeun. ẹ wo ó ti gbàgbé ẹ jọ ẹ dúró náà àǹtí àǹtí ọ̀nkú ẹ ṣé mo dúpẹ́ o sí inú àdá sí inú àdúrà ẹ ṣé o. ó yá ah, ṣe máa bọ̀ lọ́dọ̀ wa náà a ní kó máa ìwọ tiẹ̀ máa bọ̀ máa bọ̀ báyìí máa bọ̀ gbogbo wọn pátápátá wà fẹ́yìn máa bọ̀ ah, ẹ ọ̀dọ̀ wa ni báwo ló ṣe ń wò báyìí. Hear my cry, O oh God, and attend to my prayer. From the end of the earth I will cry to you when my heart is overwhelmed. Lead me to the rock that is higher than I. shout me as a strong from the enemy. I will abide in your time. belle food for here so abi everybody know. belle food just manage her now na so and make you come see Hey, eh, this ashawo work wey we dey do e am robbery suzy sugar I'm robbery for what was he gone? Hey. so now because of I'm robbery now you make both of you they shout like this in fact na be confam suebe ah, ah. make i ask na one question shey na only gun dey am knife no dey am cutlass nko wetin you come dey talk i get one boyfriend like that wey dey come he don say wey don come here last o him name na osas osas na correct armed robber you know wetin he no dey carry gun he no dey carry anything na knife he dey use rub. Yeah? yes now as we dey so now if we carry cutlass go and go melenge for one side like that come hold knife jam one man like that tell am with cutlass o oh, your life or your money even if na ten million im carry e go drop am for us so wetin i come dey talk. na no be i like the sound of that ten million naira o oh. hey abi no dey feel am i dey come i dey come i dey come i wan go be blessed. abeg don come don come don come hey. My friend, they be that. You be correct Na for you babe just dey fall my hand. Na dis kain small thing dey make you dey shake like jellyfish. Omo man, na today nyash dey back wey still get party. Dey pack well, cool down, no kind. Eh, how we go come do am? dey make me dey laugh well you dey fall my hand o na i bin get plenty respect for you just dey fall my hand if that way no dey another way still dey which na my way if you wan know my way i go show you the way. Eh, blessing how go come do am you know say this kind arm robbery thing we never do am before none of us get experience. anyway sha if you no fit rob the other way be make we disguise as guys' chicks man. disguise we go dey wear mask. na for you you dey fall my hand you be spiderman or superman or batwoman no be that kind levels na Huh you no know say we be hot cream cheeks. with all this our arsenal and manchester will pack put for body so we go go stand for junction we go disguise rub enough mud for face enter bush bush full everywhere now carry stick Well, we go tell they do bambiala bambiala They beg money up and like malams them. go stand for there oh. but meanwhile no be just any old junction o oh. Now those kind thick fat junction three three junction na we go go stand They shadow better better cars no be all those rubbish bug and all those kind cars o oh. cars like range rover formatic crostor you know lincoln navigator all those kind big big cars latest model fat fat things Now me i they like oh, we go come stand there you know say we no kukuma get money we no get how we go get original gun mm, mm. ak go catch us Now to go shop go buy toy gun na toy gun dey work now go there go buy toy gun as we enter warapa like this we go keep the gun for there as we don't see the cars they come when we don't shadow the cars they come from far like this now we go just stay just do They beg they beg help my ministry oh! help my ministry oh! you don't go hungry oh! I beg o oh. help the needy in the society oh! go begin beg like better person person go fall finish once the person don't fall we don't cajole him. We don't fall for us like this straight oh! thank god saying all of us have be drive yes ah once the person don fall for our cajoling like this omo na to drag am down once we don comot the gun show am go don fear now drag am one person enter front drag am enter back zoom off carry am come our caban omo na to kpai the guy straight o oh. yes o. Oh. we go kill am ah, i, no fit kill o oh. who go come do the killing na. later now make pata dey wear you if you no kill me i go kill na today person don dey kill i no dey kill fowl for my backyard abeg rest i go help you kill but the money na me go carry money pass o make you shine your eye o. Oh. if you kill am okay you do the killing just give me money for ghana money to chop. i give you money for ghana you still be my well now, you na you be my girl now you know say na you i like pass out of all of them you are loyal. ẹ eh, ẹ mi mo ní mo fẹ́ rí yín ìdí pàtàkì tí mo lè fi fẹ́ rí yín ni pé mo fẹ́ kí ẹ mọ̀ pé. Eh, ìgbà ọ̀tún ti dé sínú ilé wa yìí hmm. eh, ìgbàkúgbà tí ẹ bá ní nǹkan tó ń dùn yín lọ́kàn tí ẹ fẹ́ bá mi sọ torí èèyàn lè má báyàn ṣiṣẹ́ kó jẹ́ ọ̀gá yàn kó má lè sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún torí orí òjò rí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́lọ́run ọba kan place oníkálukú sí i àti particular time ló máa ń yàtọ̀ ẹ̀dá ọ̀dẹ̀ láròpin àmọ́ bíi tẹ́ iná lè dé lọ́la you know so ẹ feel free anytime tẹ́ bá ti ní nǹkan tẹ́ bá mi sọ ẹ wọnú ilé wa torí àti dìkan náà we are one family ẹ wọnú ilé wa àjọ sọ èyí tí ó bá wà nínú agbára mi àti ṣe ọlọ́run àbá fún mi ní ẹ̀mí àti ṣe ah. ìgbà wọlé ti lọ lé lọ rí àwọn èèyàn yín gbẹ̀yìn. kó tẹ́ ṣe lè rí ilé yẹn kẹ̀. ẹ má wọrí anytime tó bá ti yẹ kẹ́ lọ ẹ kàn jẹ́ kí n máa mọ̀ ni ẹ máa fún mi time pé ìjọba yẹn lè fẹ́ lọ àmọ́ bá ṣe máa ṣe gbogbo ibẹ̀yẹn tí ò ní affect anybody. ẹ eh? ah God bless you once again. then ṣé wọ́n máa ń fún yín lóúnjẹ déédéé ṣá. ah oúnjẹ. Ah, ah, rárá sá a máa ń ro oúnjẹ ń ta ni sá. kódà ọ̀rọ̀ oúnjẹ yẹn máa yàtọ̀ ń sìn oúnjẹ tá a bá ń jẹ nulẹ̀ lẹ́yìn náà gbọ́dọ̀ máa jẹ. Eh? ọlọ́run ṣé o bẹ́ẹ̀ ni torí èèyàn bíi tiwa náà lẹ́yìn náà kò sí wàhálà báwo ni wíkẹ́ ṣe ń gbádùn. ah amálẹ̀gbà. ẹ wò ọlọ́run pèsè owó fún wa hmm. láti máa ràn wá lọ́wọ́ ni ọ̀rọ̀ tó sẹ́yìn tamilára ẹ manage yẹn ah, ah, ó yẹ kí ẹ máa gbádùn ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí èmi tí mo jọ gàyàn Ọlọ́run fún mi lówó tọlọ́run bá dẹ fún yàn lówó ó kàn fún yàn kí yàn lè fi ran ọmọ lọ́wọ́ ni ẹni owó yẹn lóòótọ́ eh. ẹni ẹni. Eh, ó gbà. ọ̀nà gbà. ẹ ẹ sà kí yá fèrè kù sà. no no no ẹ fi ṣe nǹkan tó bá wù yẹn lẹ́yìn. Ah. ìdọ̀bálẹ̀ mi rẹ o ah, ah, ẹ ṣe gan-an ní agbára ọlọ́run ẹ̀mí sórí burúkú gbogbo ibi tó bá ti ń dùn ibẹ̀ ò ní bàjẹ́ gbogbo ohun tẹ dáwọ́lé lágbára ọlọ́run a máa yọrí sí rẹ̀ ọlọ́run ló mọ ohun tí ẹ fẹ́ táwọn ò mọ o bọ̀tí gbogbo ohun tẹ bá fẹ́ ọlọ́run ọba a máa bá bomi ìtura síbẹ̀ ọ̀rọ̀ yín adayọ o kò tó ní pin síbẹ̀ o ẹ ṣègùn ọ̀gá àmín ẹ ṣègùn ẹ ṣègùn àmín àmín a lè jáde mọ́lẹ̀ ní sọ yà máa ṣe fàájì ẹ̀ ó yà mí lẹ́nu. àwọn oníbàárà kan rẹ̀ oníbàárà oníbàárà kan rẹ̀ oníbàárà ẹ̀ ah jẹ́ kí n lè fún ọ lówó. o fẹ́ fún ọ lówó. Ah. olúwa máa ṣe wọn olúwa máa ṣe wọn. ẹ wá pa ìfọ̀. ṣe rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tí ó ṣókùnkùn sọ́lọ́run nítorí ewé kan ò ní bọ́ lára igi kọ́lọ́run bá máa mọ̀ sí ṣé wàá rí gbogbo ẹni tọ́lọ́run bá fún ní orí ọ̀fẹ́ láti ní ọgbọ́n láti ní ìmọ̀ tàbí láti ní òye tàbí láti ní owó nítorí tara ẹ̀nù kankan ọlọ́run fún nítorí ọ̀pọ̀ ènìyàn ó lè jẹ́ ẹbí ó lè jẹ́ ará ó sì lè jẹ́ ojúlùmọ̀ ọlọ́run ní tóun bá fún wa ní orí ọ̀fẹ́ ká lò dáadáa nítorí pé tá a bá kùnà láti lo orí ọ̀fẹ́ yìí dáadáa ó ní wọn á gbẹ ẹyọkún yẹn bí igi tí ò léso òun á fún ẹni tó ní ọ̀pọ̀ yẹn ìdí nìyẹn tí a fi ní láti lo orí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún wa ká lò dáadáa nítorí pé ó fún wa ní àǹfààní kejì láti tún àṣìṣe wa ṣe ìdí nìyí tí a fi ní láti dúpẹ́ ká sì máa yin Jésù Kristi lógo ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. of Mr. and Mrs. Williams. Super ẹnìkankan ò lè ṣe ènìyàn ló ti parí bàbá ti ṣe o nítorí náà mo yìn lóòótọ́ nínú ẹbí wa yìí lóòótọ́ ni a máa ń ṣe bí kristẹni they behave as a Christian. a máa ń wá sí ilé ẹ̀sìn dáadáa. they do come to church. ṣùgbọ́n. but. ohun tí àwa rí gẹ́gẹ́ bí kíyàn gba Jésù. what we saw and what we see as God has sent the Lord. òun kọ́ ni à ń ṣe. because that is not what they are doing. ìgbé ayé tí à ń gbé. the life and the kind of life they are living. kò bá ìgbé ayé kristẹni òdodo. Is own world the true christian. kò bá mu. is not working. torí ní títí wa. because as a person. kí awọ ṣọ. to put on a good cloth. mọ́tò ńlá. I got a fine car. ilé ńlá. I get a fine building. ẹnikẹ́ni tó bá wà tí ò ní ọlá tó wà. I won't share a result máa ń fojú tẹ́ńbẹ́lú wọn. they will just look that person as nothing. kò sí ọ̀rọ̀ tí àwa méjèèjì ò lè sọ sí èèyàn. there is nothing they cannot utter to people. kò sí nǹkan tá a lè fẹ́ ni tí ó jẹ́ èèyàn bíi tiwa wé. there is nothing they cannot use as a person to glorify people as uh, people like them. a gbà wípé ipò tá a wà. the thing The position they are. Ẹlòmí ò lè débẹ̀. No one can get there. Ṣùgbọ́n. But. Àdúpẹ́ fọ́lọ́run tó fún wa ní second chance. Torí tí ò bá jẹ́ yìí, àmọ́ ibi tí àbá wà lé Mi ìmọ̀ ibi tí ìyàwó mi ò bá wà mi mọ bí tèmi náà bá wà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí ọlọ́run ó yọ wá kúrò nínú ewu yìí ó jẹ́ ká mọ̀ pé ìgbé ayé kristẹni kì í ṣe gbogbo nǹkan tá à ń rò tẹ́lẹ̀ ìhùwàsí ẹni rere tí ó máa fi mọ̀ pé ẹ̀mí ọlọ́run gbé nù yàn tí ohun tí wọ́n ń sọ fún wa lójoojúmọ́ tá a lè máa fi ṣe wà o tá a lè máa gbé ìgbé ayé tí ọlọ́run kọ́ fún wa ọlọ́run ṣe o bàbá o ṣe ọlọ́run ṣe thank you father thank you father. I bless your name, oh God. Thank you. Thank you, Father. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kọrin. Mo fẹ́ fi ògo Ọlọ́run hàn. Orin yìí gbogbo wa pátápátá la mọ̀. Mo fẹ́ fi gbé Ọlọ́run lárugẹ ni. Ẹ máa bá mi kọ ọlọ́run tó dá wọn òkè ìgbà ni. ẹni ni mo fi.